الحمد لله الحمد لله الذي جعل عمارة المساجد من عوضه الأدلة على الإيمان ويقول سبحانه كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وهم جود إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلنا يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله اتقوا الله يا رسول الله أبر الله ọba subhanahu wa ta'ala pẹ̀lú kọjá sí pé ṣe rẹ̀ òun lẹ́ máa ṣe máa ṣe rẹ̀ pàátì ìhun tó ń pè nípa ayọ̀ ọlọ́run ọba nìyẹn bẹ̀rọ ọlọ́run ọba dọwọ́ wa ní kọ̀rọ̀ àti ní gbangba kájẹ́kọ́ lọ yé wa wípé nínú mọ́sálásí ò tó nǹkan bí kò sí ìmọ̀rọ̀tùhù òǹgẹ́ lọ́pàtàkì bó láàṣì lò lílo mọ́sálásí ìbádọ́lá náà ọ̀nà méjì la lè mọ́sálásí ìmárọ̀ kẹmẹ́tàn pè ní ìmárọ̀ tún fi síyàtún òun ni lílo mọ́sálásí pẹ̀lú àwọn ìfúramọ́wà kí ló yẹ ká máa rí mọ́sálásí kí ló yẹ ká máa gbọ́ mọ́sálásí a ní àwọn kẹ́míkẹ́ tó ń pè ní alhawasul khams wọ́n lá nẹ́bí sallallahu alaihi wasallam àìntakafa fil masjid fasami'ahum yajharun òjísí ọlọ́run takó sí mọ́sáàsí ń dọ̀kan fún jọ́sìn ọba gbọ́ táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní gbóhùn sókè fọ̀kásáfà ṣètò òjísí ọlọ́run bá ká gàgá kúò láti fi rí wọn dáadáa ọwá sọ fún ọ yí pé kí ló ṣe yín ganan fa inna kullakum mùnájìn rọ́bà gbogbo yín náà ní bẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ fọláyọ̀ òfìyànnà bá ọdúnkún bá ọdọ́ kápá kan má kó sùn tápá apá kan láàrin yín pẹ̀láríwó tẹ́ǹpa wọ́lá yẹ́rùfà bá ọdúnkún bá apá kan òsì gbọ́dọ̀ máa gbóhùn sókè pẹ̀lú àwọn kọ́ọ́lá fi sọ́lá àbírùn tẹ́ fẹ́ máa kíyàn wọn ìbádọ́lá ẹ̀yẹn rúfin ọlọ́run omi ẹ̀rí pé ariwo ọgbọ́dọ̀ máa wáyé nínú mọ́sálásí kódà kó ṣe pá ń ṣe tìláwà á máa ké gbòò àbájíkí lá máa pariwo gbòò ọgbọ́dọ̀ wáyé abẹ́rẹ́ tẹ́ pá ń kírun á máa ké láì ariwo ọgbọ́dọ̀ máa wáyé ṣàdédé ni wọ́n mọ̀rún ní orí àwọn ẹni méjì kan tó ń parí onímọ́sálásí ànábì sallallahu alaihi wasallam bó ti mú òkúta kékeré kan nìyẹn ó bá lẹ́ẹ̀fẹ́ nìkan nù wọn ọwá ní wọ́n lọ kó àwọn méjèèjì yẹn wá ìgbà tí wọ́n dìó ní aráàbò lẹ́yìn náà wọ́n ní látọ̀kọ́ báyìí làwọn ti wà ọmọ rẹ̀ kàtọ́ ọ̀rọ̀ di ọlọ́fà ájì tọ́bẹ̀ sọ̀rọ̀ báyìí asìmá yóò fún yẹn lọ́rọ̀ gbọ́ o wà ìdá mọ́ṣà asìrà tí ó mọ́rún bá ní kó ń rí báyìí yọ yára mìírin rẹ̀ o wà ìdá dọ́rọ̀ a àwùjá tó bá lúyẹn A àwọn tó wọ́n rẹ̀ lára ẹ̀yẹn ọlọ́run ọba ọmọ ẹ̀pẹ́ mọ́sálásí ariwo ọ̀gbọ̀dọ̀ bá wáyé hátà fèlà ìbádà nínú nǹkan tá lò ìfura mọ́ wọn fún mọ́sálásí òun náà ni òórùn òórùn kó òórùn ọ̀gbọ̀dọ̀ máa wáyé mọ́sálásí o òun ló ṣe wá nù hadithu táwa náà ti máa ń gbọ́ gbogbo ìgbà yẹn hadith abdullahi ibn umar radiyallahu anhuma wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ẹni yóò tó bá jẹ́ nínú igi yìí igi yẹn náà ni albasa ayù ẹ̀rí ọ̀jíṣẹ́ ọlọ́run sọ láàrín sọ pé pẹ̀lá ayẹ́kọ̀ọ́ bá ní masjidana kírúfẹ́ ní bẹ́ẹ̀ kọ́mí ìwọ̀nù mọ́sálásí wa kọ́ máa súnmọ́ débi pé yọ́ wọ́bẹ̀ ọ nítorí pé fa inna al-malaikata tata'azza nítorí pé àwọn màláíkà máa ń kí ẹ̀ta ìró wọn máa rí sùta mimma yata'azza minhu banu adam níbi ewu tí ọmọ anẹ́bẹ̀ adam ti bá ń rí ẹ̀ta ìró níbẹ̀ ó fi hàn wípé oorun kó oorun àgbàdo gbé ọmọ sọ́láṣí ògógóró ọ̀dá láti máa mú nígbà kankan ọtí èyí tó wà ní sásẹ́ẹ̀tì ni àbónígò ni oorun burúkú máa ń jáde àwọn kẹ́míkà yẹn oorun kó oorun ti máa ń jáde ni fífín sìgá táwọn ẹlòmíì bá fín sìgá báyìí ẹlòmíì ti fi dójú ẹ̀ débi wípé kó

bínú gan hátà mọ́ra tó jù rẹ̀ fi pọ́n sẹ́sẹ́ ju ẹ̀pọ́n ìgbà arábìnrin kan wá rí bójú ànẹ́bí sọ̀lá àsálá ń ṣe pọ́n sọ́rọ̀ yẹn ṣàdédé ni arábìnrin yẹn dìde ó wá lọ fi igi hàn kẹ̀lẹ̀bẹ̀ yẹn kó ń bẹ̀ àìhun ah, tó máa ṣe yìí máa dápọ̀ láti rí náà rọ̀ mí tó jíjọ lọ́nà sọlá àṣálá ń sọ wípé wọ́n fi àìdá alẹ́ ó mọ̀ yìí wọ́n fi hàn wọ́n fi dáadáa wọ́n fi hàn òun wá rí wípé tó burú jù náà àìdá alẹ́ ó mọ̀ yìí òun ni kẹlẹ̀mbẹ̀ tí wọ́n tú sínú mọ́sálásí pé wọn ò bọ́ eléyìí ìyàn wá ìnúwọ́ pélébé ìyàn ju ìtọ́ yẹn síbẹ̀ ìyàn wá ti gbóra wọn bó ṣe wà ní súnnà nìyàn wà jù sápò ẹjọ́ al-muslimuna ibadallah inú mọ́sálásí inú kẹta tó gbọ́dọ̀ sọ́ra fún tàgbọ́dọ̀ máa fetí gbọ́ tàbá ti fetí gbọ́ báyìí àwọn ní agbègbèsẹ̀ súnnà lórí ọ̀ nínú ẹ̀nà wọ́n máa fẹ́ ṣe bísínẹ́sì yọ kàn wá yọba bẹ̀rẹ̀ wáàsí nígbà tí ọba ṣe wáàsí tó sẹ yọba ní agúnmọ́dóhun mú wáyìí mọ́sálásí mi tọ́bá yàtọ̀ sí jami olóòrù báyìí 2000 la máa ń tà ṣùgbọ́n lọ́dọ̀ yìí mi 500 bí láátà ẹ̀rí ìpolówó ọjà ọgbọ́dọ̀ wáyé ní mọ́sálásí o ìjíṣẹ́ ọlọ́run sọlá alẹ́sọlá ó mọ̀nsẹ́mi àrọ́jùlan yẹbí ìrùn àwòyẹ̀bùtà tí yẹn bá gbọ́ ẹnìkan tí ń ṣe kátàkárà tí yẹn yà sọ fún ní wípé la àríbà Allahu tijaratak bísínẹ́sì rẹ̀ ọlọ́run ní jẹ́ ó jèrè ọkàn sí wàhálà ni mọ́sálásí ní inú kẹrì ìfúramọ́ wa àtúbọ̀lọ̀ máa fi gbọ́kọ́ máa fi lọ nǹkan ayọ́ ni alhamdulillah àwọn ẹ̀jẹ̀ ìfin mọ́sálásí

gbogbo àwọn kíní wọ̀nyí a gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ nínú mọ́sálásí kí láà máa rí mọ́sálásí ọ̀gbọ̀dọ̀ wà lóòkù ló fi jẹ́ wípé ọ̀rọ̀ méjì ló wà wọ́n ní ẹnìkan tí ó kọ́kọ́ tan ìmọ́lẹ̀ sínú mọ́sálásí òun náà ni àfáwà Tamim bin Aus ad-Dari radiyallahu ta'ala anhu ìgbà al-masjida nawwara Allahu alayka ah ó ti tàn mọ́lẹ̀ sí mọ́sálásí ọlọ́wọ́n bá ń tan ìmọ́lẹ̀ fún ọ náà jama bá a ṣe ń wò pé wọ́n ti kọ́ mọ́sálásí ah iṣẹ́ mà tún pọ̀ ọ́ iṣẹ́ tún pọ̀ ọ́ inú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí máa ń yani lẹ́nu tàdédé gbà ní gbogbo bọ́ọ̀bù lè jólẹ̀ wọ́n sì ti dáradára wa àwa lókùn táà mọ́ bóòlá àti yẹnjú rẹ̀ èyàn kọ̀ọ̀kan lè kẹ dìde ọgbẹ̀ bàbá àkíbà mọ́ àwọn bọ́ọ̀bù ilé ìsàdédé fẹ́ máa jó nìsì ọlọ́gbẹ̀ òdìdí pálì kan wá àbáwọn nǹkan tá máa nídìí inú nǹkan tá nídìí wọ́n sáṣẹ́ òní wọ́n tún máa wà lóòkùn kódà wọ́n tún máa fi أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله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 mọ́sálásí ìmọ̀rọ̀tùhù alìmọ̀nàwíyà bóòlá sí lo mọ́sálásí tó yàtọ̀ sí tèyí taari tà ń sọ fún wáyá tó jẹ́ tó nítumọ̀ a lo mọ́sálásí ní lílò tó nítumọ̀ pẹ̀lú pé a kírun ní ẹ̀ o bí dáa ti kírun ní o ọgbà àtàmà ń nílé tẹ́lẹ̀ nítorí ikú ń gbẹ mọ́sálásí ń gbẹ wá alhamdulillah pẹ̀lú sábàbí mu'assasatu al-ishami al-khairi ọlọ́run ti bá tán ń gbẹ wá ọlọ́run fi jami'un nur ó ti fi tawá lọ́rẹ mọ́sálásí tá ti máa kírun ìrun jama ìrun jama tá a ń wí ọba dẹ́dà tó fi wa aqimus salata wa atuz ẹ kí wọn yan zaka ẹ tẹ kọ̀kọ̀rọ̀ pẹ̀lú àwọn tó tẹ kọ̀kọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ náà sọ̀látùl jàmáà irun jàmáà ọ̀ràn yẹn ló jẹ́ fọkùnrin o tóbìnrin bá sì wá jàmáà súnnà lóbìnrin tún ṣe ẹ̀yà tún bọ́ lẹ́ẹ̀kẹ́ sí irun jàmáà ọ̀ràn yẹn ní fọkùnrin tóbìnrin náà bá wá jàmáà òun náà tún ṣe súnnà ní kò ṣe bídíà nítorí ọ̀rọ̀ tó jíṣẹ́ ọlọ́run sọ láàlẹ̀ ọ̀sán láǹsọ pé la tamna'u ima Allahi masajidallah la tamna'u ima Allahi masajidallah ẹni ìkọ̀ fún àwọn ẹ̀rọ ọlọ́wọ́ ọba lóbìnrin tí wọ́n bá láwọn fẹ́ lọ ilé ọlọ́wọ́ ọba fújọsùn ẹ máa lọ́bẹ̀ ọ ìyẹn ní kẹjú wọn lọ ẹ má kọ̀ fún ọkọ́dà kó jìnà ló fi jágbé lójú ayé àti sallallahu alaihi wasallam báwọn ọkùnrin ṣe ń kí jàmá bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà ń kí jàmá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin láyé lóde lónìí ah kọbìnrin kírun ń lé òun lọ́lọ́lá jù subhanallah ẹlòmí ò kírun sásìkò mọ́ kádẹ̀sì má gbàgbé inna salata kanat ala al-mu'minin kitaban mawquta ọ̀rọ̀ yẹn ní ká kírun ọ̀rọ̀ yẹn sì ní ká kí sásìkò rẹ̀ irun tá a bá kí kákòókò ẹ̀ tó tó àbí lẹ́yìn ìgbà sásìkò ẹ̀ lọ ọlọ́wọ̀n nígbà lákòókò rẹ̀ ṣó nípa bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin súnnà ní ká kírun ní jàmáà káwá kírun ní jàmáà òjíṣẹ́ ọlọ́run sọ̀lá sọ pé sọ̀látù fi tó rọ́ àfú àìlà fi fi irun tí yẹn bá kí ní lẹ́ni yẹn máa gbà tí ó tayọ tó kí ń rẹ̀ yóò kí ni wá ní gbèdéke yọ ọjà kámsà wà ìṣòrí ẹ̀nà dáìfà àdìpele 25 ìlọ́po ìyẹn ni pé sọ̀látù ìjùmọ̀ àlàfẹ́ kìí tọ́ ọba kìí bá ṣe kìí yìí times 25 àtúfẹ́ kí àlàásáre náà nísìn ó tún kìí níjàmá times 25 ni àti ìmọ̀dìdí ládá bó ṣe máa kọ̀ tó fún ẹyọ̀kan ọ 25 pé ìlọ́po 25 lókín ayọ́ alìmùsùlùmí náà ìbádọ́lá lílo mọ́sálásí ní lílo mànàwíyà tó nítumọ̀ òun ni ká kírun jàmá níbẹ̀ o ṣùgbọ́n wákàtí márààrún ọdọ́wọ́ wa àjọ máa lọ bí báyìí táwa náà bá gbé millions of máa sin lọ́wọ́n bá ń bẹ̀ ni o bákan náà nùkan tí wọ́n fẹ́ kára sí inú mọ́sálásí ní lílò ma'anàwíyà òun náà ni àrùbá òun ni ìtakú sí mọ́sálásí kí ẹ takú bẹ́ yàtọ̀ sí alẹ́ àìtíká alìbìsọ̀lá sáládé sàlàyé léyìí fún wa dáadáa ọ sàlàyé rẹ̀ fún wa ní pé ẹ jẹ́ kí n fún yín máa yẹ mọ̀ wọ̀n yẹ́rù fàrùn bí i dárọjá ẹ̀tì wọ́n tọ́lọ́wọ́n fi pàṣíṣe yín rẹ̀ tí ó dẹ̀ fi gbé kò yí ga ọwá bẹ̀rẹ̀ sí ní sọ àkọ́kọ́ nínú rẹ̀ òun ni kẹsàn-án kòtọ́ ilal masjid ìgbésẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ sí mọ́sálásí ló fi yáyé lórí ìyàn máa sun ẹsẹ̀ mọ́ra wọn ni ò ní jó jìnà jù ṣódà tí òun kàtọ́ kà kó tó dé wá sí yóò ti pọ̀ tayọkọ máa gbẹ́sẹ̀ fàìfàìfàìfàì ọwọ́ wà mẹ́ bákan náà ìsìbágùlù wòzó alẹ́lmọ̀kàrì ṣíṣe àlùwàlá dáadáa nígbà tára kọ̀ pé ó tutù mú àtọ̀pọ̀lọpọ̀ gbésẹ̀ lọ sí mọ́sálásí wọ́n ti rọrùn sọ̀lá tí bá àdà sọ̀lá kó kírùn tẹ́ mọ́sálásí ń o tún máa wá retí ìrùn mi ọ̀kálà sáré ọ̀wà kò mọ́ láti fi dúmọ́ grip ẹ wá dúró táìmù tí ń bẹ láàrin wọn wọ́n sì máa kàkọ́ọ̀lẹ̀ fún ọyí kò ń kírun ni nítorí fẹ́yìn nìyí lẹ́mùtàzálù fi sọ̀lá àti máa ń tàzọ́rì tó mọ́ sọ̀lá ẹ̀ níyẹ̀ nígbò wọ́n

fọyọ̀ àlèm kó ń tọ̀hún lọ kọ́nilẹ́kọ̀ọ́ àti nínú mọ́sálásì ó yẹ kí ìkọ́nilẹ́kọ̀ọ́ mímọ̀ máa lọ ìkọ́nilẹ́kọ̀ọ́ lẹ́yìn àsùbá ìkọ́nilẹ́kọ̀ọ́ bí rojọ́ júmọ̀ àbáyì fún sọ láti júmọ̀ ìkọ́nilẹ́kọ̀ọ́ ó tètè lọ mọ́sálásí kọ́ wá kọ́ ní lẹ́kọ̀ọ́ àìbẹ̀ẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kó kí àyà méjì péré nínú tírà ọlọ́run ọ̀nà khairun lahu ó lóore fẹ̀yàmí nà kọ̀tá yìí ní káwọ́mọ̀ wáyìí ni ó lóore fún ìràkúnmí tó di ẹrù olówó iyebíye méjì lọ kódà tó bá jáyà mẹ́ta gẹ olótúkà ó lóore jù ràkún mẹ́ta lọ bọ́ jáyà mẹ́rin wàhákàdà èyàn rúsìn ọlọ́run nínú nǹkan tí wọ́n fẹ́ kọ́ máa wáyé ní mọ́sálásí òun ni alẹ́àtíkà alhamdulillah mọ́sálásí wà yí jami'un ni jami'un nur òun ni an-nur central mosque yẹn ni pé mọ́sálásí ní ńlá mọ́sálásí jùmọ̀ òun náà ti jẹ́ kan náà mọ́sálásí tó ti pa lè ṣe alẹ́àtíkà fún níbẹ̀ ìtakú sílé ọlọ́run ọba fún jọsìn ní mẹ́wàá tó bá gbẹ̀yìn nínú oṣù Ramadan gẹ́gẹ́ bá ní oṣù aláàsálásí máa ń ti bẹ́ẹ̀ tí Ramadan bá kún mẹ́wàá tí ó fi parí òjíṣẹ́ ọlọ́run ọ̀tà fún sílẹ̀ ọlọ́run ọba fún jọsìn kò lè di ijọ́ mẹ́wàá yẹn òní jáde tàbí ijọ́ mẹ́sàn-án táwẹ̀ Ramadan ọba pé tátì bí ti máa ń ṣe nìyẹn kó tó padà di ọdún tó kù láyé kò sí kan wọ́n padà wá ṣe fún ọjọ́ tó jujọ́ mẹ́wàá lọ

kádẹ́sì má gbàgbé ọ̀ àyín ti káà òpin dẹ́nà ẹkọ́ jẹ́jọ́ mẹ́wàá ó lè jẹ́jọ́ kan ó lè jẹ́ wákàtí kan kódà àwọn ọmọ Khattab radiyallahu anhu qabla al-Islam ó sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé mo lérí wípé máa takú sílẹ̀ Ọlọ́run ọba lóru kan ní ìsìtì di mùsùlùmí ń gbà yẹn òjíṣẹ́ Ọlọ́run dà ọ̀sìn nǹkan tó àlẹ́ ìtìkáàfù lè jẹ́ ó lè jẹ́ wọn náà wà nìkan ìyẹn ó kàn takú Ọlọ́run kìí sáàyè pàdé kìí sáàyè ẹjọ́ àrí orúnkùn mọ́ fẹ́ lọ́sùn ní mọ́sálásí náà mọ́sálásí èsì ibi tẹ́yàn máa ń lọ́sùn tó jẹ́ lọ́sùn ṣùgbọ́n tó orún bá dé òun ní ọmá sùn o ẹni ó sọ̀yìn tí káàkiri jọ mẹ́wàá yóò sàgbàdà sùn náà bákan náà inú nǹkan tí wọ́n fẹ́ kọ́ máa wáyé nínú mọ́sálásí òun fi buyutin nílé kan tó ṣe pọ́lọ́run yọ̀ǹda pé ká jẹ́ léèyàn ọgàjà wọn lé wa lọ wọ́n yóò ti kàlọ̀ fi hásùmọ́ kọ́ wá já sí pé kọ́ ọlọ́run ọba á máa dá kọ́ ọba bẹ́ òun ni àdíkìrì kódà lójú ayé ànẹ́bì sallallahu alaihi wa sallam

ká sì máa gbé ikọ̀ ọlọ́run ọba ká máa mú wá sọ̀rọ̀ ẹtí bẹ̀ yusabbihu lahu fiha bil ghuduwi wal asal àwọn tí wọ́n ń ṣe àfọ̀mọ́fọ́lọ́run ọba nínú rẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ àwọn owó ní o rijalun la tulihim ìrántí ọlọ́run kátàkárà kò gbà wọ́n lágbè kúrò níbi ìrántí ọlọ́run ọba an zikirillahi wa iqamis sala wa ita'iz zaka ọgbà wọn lágbé láti mákìrún ọgbà wọn lágbé láti yọ zaka yakhafuna yawman tataqallabu fihi alqulubu wal absar wọ́n páyọ ọjọ́ kan tó ṣe yí pé ọkàn wọn máa mì tìtì mbẹ̀ ojú gan òní sẹ́tù mbẹ̀ eléyìí tí ó dá àtìròyìn àtọ́ ga aláhùnmá báàríkì fi jami'ina jami'i nur ọlọ́n dọ́kùnbá ni fi ìbòkún sí masalasi wáyé èyí tí a pè ní jami'i nur aláhùnmá báàríkì fi jami'ina masjidina hada jami'i nur ọlọ́n bá ni fi ìbòkún sí o àbí ọlọ́n ọba subhanahu wa ta'ala ma aradna illa alkhair rere náà lágbàlérò tí masalasi fi pinlẹ̀ ń bíbáyé ọlọ́n dákun haqqi lana èròǹgbà wa tí wọ́n bá sí ìpínlẹ̀ mí báyìí nípa pé a fẹ́ kí dáwà súnnà dáwà ìsìn kọ́ máa tẹ̀síwájú ọlọ́nkọ́ bá ní mú èròǹgbà wa tẹ́ ọ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala àbí ọlọ́run fún àwọn ìmáàmù tí wọ́n máa darí wa ní mọ́sálásí ọlọ́mbà ní kún wọn lọ́wọ́ àlàáfíà ìmọ̀ òye ìṣesí èyí tí èèyàn fi darí ẹnìkan ò ní gbìyànjú nípa ti Allah àfikúntọ̀ náà láti lẹ́yìn ọlọ́nkọrin wà lọ́wọ́ ẹ̀dàkùn jama ẹ jẹ́ ká tún gbìyànjú ẹ̀rìkí mọ́ sọ fún alẹ́ kan pẹ̀tí wọ́n bá ti kọ́bá sí báyìí wọ́n ti lọ nìyàn ẹ̀kọ̀kan wọ́n kàn máa béèrè bó ní ti ń lọ wọ́n èyí kó kẹ̀kẹ́ fún àti wọ́n bá ti kọ́ ọ̀ wọ́n yà tún fi sẹ́lẹ̀ tá náwó fún ni àbẹ̀ ọlọ́run gbogbo àwa tá fẹ́ wa ọlọ́run أشهد أن لا إله إلا أنت